الرحمن الرحيم الملك القدوس الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والهم بإحسان إلى يوم الدين آمين أتون داو كيفون الله سبحانه وتعالى هذا وجل bákan náà ó ní atọrọ àlékún ìkí àti gẹfà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kó máa bá àwọn ará ilé wọn àwọn sọ̀hábà àwọn alápọ̀nlé àti gbogbo èèyàn jákèjádò ayé tí wọ́n ń tẹ̀lé ojúpọ̀nà wọn títí di ọjọ́ ẹ̀san eléyìí tún ni ọ̀tún ètò tí a pè ní alẹ́ fẹ́ kí ó fi dín tó máa ń dé sí etí ìgbọ́ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdè àsìkò yìí ọ̀làdùnní belò òun ló kọ tí èmi jẹ́ pẹ̀lú mi nínú ilé agbára ní àsìkò yìí àwọn náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ẹ ṣàánú ajé ògbómọ̀ṣọ́ ẹ tún ṣe gẹ́gẹ́ bí ṣe ẹ pè wọlé béèrè ìbéèrè kan sí kejì ẹ sì má gbàgbé pé ètò yìí lọ́ọ̀kanlẹ̀ ìpìlẹ̀ ìdídì jẹ́ gbígbé kalẹ̀ fún àwa èèyàn láti máa gbọ́ pàtàkì jùlọ àwa mùsùlùmí láti máa béèrè ìbéèrè kan àbí kejì nípa ohun tí kò tí ì yé wa tó nínú ẹ̀sìn àbí tí ó ṣe apá kan jàmá tí ó ń tojú sú wa ṣé kó tó di pé àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní pé wọlé màá kọ́kọ́ béèrè ìbéèrè ní ọ̀dọ̀ mi ń bínà ìbéèrè tí màá kọ́kọ́ béèrè ni pé tí a bá ń ṣe ìrun ọ̀ranyàn tó jẹ́ pé a wà lẹ́yìn imam imam ti wá ṣe atashahud débi atashahud eléyìí tó parí tó jẹ́ pé òun náà láfi sálámà láfi parí irun so ǹjẹ́ ó tọ́ àbí ẹ̀sìn islam gbà láàyè fún wa kó jẹ́ pé àwọn máa mú tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn ọ̀rọ̀ ra pẹ́ díẹ̀ látàrí wọn sọ pé àwọn ń ṣe àdúrà níbi àtàṣáhùdù yẹn so tí màmú bá ti sálámà ń máa ń sábà tó bíi sẹ́kọ́ǹsì bíi mélòó kan kó tó di pé àwọn náà padà wá sálámà ǹjẹ́ eléyìí ó tọ́ àbí ọgbà tí imam bá ti sálámà gbàrà báyìí lọ́yẹ káwọn náà máa sálámà bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. òfin ọlọ́run dá lórí pé ìmáàmù tó wà níwájú wa tá à ń ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ ọ̀ràn yẹn ni ká máa kọ́sí rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi níṣẹ́ ni wọ́n fi ìmáàmù síwájú nítorí ká ẹ lè bá máa wà wòkọ́sí rẹ̀ ẹ gbọ́dọ̀ yapa sí ìmáàmù ẹ gbọ́dọ̀ yapa sí ìmáàmù ó túmọ̀ sí pé idha kabbara fakabbiru tọ́ba ṣe allahu akbar ẹ̀yin náà ṣe allahu akbar wa idha raka'a farka'u tí imam bá rúkú kẹ́yìn náà rúkú wa idha rafa'a farfa'u tọ́ba gbórí sókè láti rúkú ẹ̀yin náà gbórí sókè wa idha sajada fasjudu tọ́ba forí kanlẹ̀ kẹ́yìn náà forí kanlẹ̀ títí dórí wa idha sallama fasallimu tí imam bá sálámà kẹ́yìn náà sálámà ọ̀tọ̀ ká pẹ́ sí imam wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ìwọ̀ kájẹ́ ni tó ṣe pé ń gba wájú mọ́ ìmáàmù lọ́wọ́ ṣùgbọ́n ńgbà tí ìmáàmù bá ṣe ti ó ń ṣe tá a bá rí i pé ó ti débẹ̀ làwọn náà tó ṣe tiwa. akramakumullah tashahhud tẹ́ béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù màtáwọn bá ṣe tashahhud tí wọ́n dórí ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah anna muhammadan abduhu wa rasuluhu lọ́pọ̀lọpọ̀ nínú wọn máa sálámà ní ìbámu pẹ̀lú tí wọ́n kà nínú àwọn tírà àwọn màlìkíyà nítorí pé àwọn sọ pé tẹ bá ti bá tẹ ṣahudu débẹ̀ tó bàbá wòyàn lè sálámà tó bá sì wòyàn lè sàdúà wọn á kọ àwọn àdúà lámì ìfàgùn wọn kọ sínú àwọn tírà wọn gẹ́gẹ́ bíi arisala alfaqiyya ti ibnu abi zaydin alqayrawani rahimahullah àwọn àdúà àdúrà tán lẹ́sìn bẹ́ẹ̀ ọ̀pọ̀ àìmọye rẹ̀ kọ̀ wá lọ́tọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam àwọn tánàbí ní ká ṣe lẹ́yìn gbàtà bàbá tàyà débi tí a wí yẹn àwọn mẹ́ṣ wọn àdàkọ rẹ̀ gẹ́gẹ́ bí kásì àsọ̀látù fanabi sallallahu alayhi wa sallam ẹ sì máa wò kásì àsọ̀látù yẹn pàápàá jùlọ nígbà tá a bá bá tẹ̀síáhùdù wa débi ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ní rákàtì parí eléyìí tá a ti sálámà kásì àsọ̀látù ibrahimiyya fanabi wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ ọ̀rá yẹn ni torí pé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 àṣẹlélẹ́yìí àṣẹ yẹn kò sì sí tọ́sẹ́rì rẹ̀ kúrò nídìí kọjọ́ ara yẹn torí ẹ̀ka ti àsọ̀láàtì ìfànàbí sallallahu alaihi ní ìparí sọ̀láàtì wa kó tó di pa sálámà ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ mójútó eléyìí báyìí. ìmáàmù tiwa kì í ṣe lábẹ́ àgbọ́yé tó ní lórí madhab eléyìí tí ń tẹ̀lé bíi madhab ìmáàmù Malik eléyìí kò pé kí sọ̀láàtì rẹ̀ kó bàjẹ́ nígbà tó ṣe pé wọn mọ̀ jù bá ń lọ ìwà tó ti wá mọ̀ jù bẹ́ẹ̀ ọba àti sọláàtì lẹ́yìn irú ìmáàmù tí kìí ṣe ìwọ gbọ́dọ̀ ṣe yàtọ̀ sílẹ̀ yìí anábì sallallahu alaihi wasallam tó ní tẹ́ ẹ bá ṣe àsọláàtì yìí tán ẹ gbọ́dọ̀ sálámà kẹ́ tó sádi ọlọ́ọ̀ níbi aburú nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adaabi jahannam wa min adaabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al dajjal nígbà tẹ́ bá sádi ọlọ́ọ̀ níbi nǹkan mẹ́rin yìí ẹ wàá ṣẹ̀ṣẹ̀ ìtọ́ bá wù nínú àdúrà ẹ wàá ṣe nígbà tẹ́ ẹ bá tó wá ṣàdúrà ìtàlẹ́ tó sálámà èmi wá pẹ́ sí ìmáàmù látàrí pé mò ń ṣe àsọ̀láàtì fànàbí sallallahu alaihi wasallam lẹ́yìn tashahhud mò ń tún tọrọ ìsádi níbi àwọn nǹkan mẹ́rin yìí mo tún ṣe àdúrà tọrọ mi lọ́rùn kí n tó sálámà ìyapa sí ìmáàmù ò sí ń bẹ̀rùn nítorí pé mi ń tẹ̀lé ìlànà tànàbí fi lélẹ̀ ni ọwọ́ àdánwò àwọn ìmáàmù náà káwọn náà kò ní lẹ́vù tí àwọn náà wà kí wọ́n á bọ́ sí lẹ́vù tó síwájú nípa àgbọ́yé àti ìmàjìnlẹ̀ nípa ẹ̀sìn nítorí pé ìwọ tán fi ṣàṣìwájú ó yẹ kí wọ́n mọ̀ ju àwọn jàmá tí ń bẹ lẹ́yìn rẹ lọ àmọ́ ńgbà tí lè má mú bá jẹ́ pé ìmá tiẹ̀ kúrú sí tàwọn ẹni tí ń bẹ lẹ́yìn rẹ yóò fẹ́ dàbí ìgbà tó ṣe pé afọ́jú fẹ́ máa fẹni tó ríran ní tẹ̀tẹ̀. jazakumullahu khairan jaza o oh nine o oh five five three five five five five eight oh nine oh five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ́ yín. orúkọ mi ni muhammadu dàrú láti dógò mọ́ṣọ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè ta ni fún àwọn olùmọ̀ ní pé pé mo fi jẹ́ kó bí a ṣe wá wà ní bí àsìkò ọyẹ́ yìí tó ìtú máa ń mú láàárọ̀ wá ní jánábà lára hmm. òtútù wa mú mi láti wẹ̀ mo sì fẹ́ kí ìran àṣùbà ìfẹ́ kó bọ́ mi lọ́wọ́ hmm. ǹjẹ́ mo lè ṣe tá a máa nílẹ̀ fi àrọ̀ láti kírun tó bá padà wá yá kí n wá padà wọ ẹyẹ olómi láti gbé ẹ̀jẹ̀ yẹn kúrò lára tàbí kí ó wọlé bàánú nẹ́ẹ̀sì Islam. nígbà tára yín bá tó gbé. alhamdulilayi òfin ọlọ́run ni pé gbogbo ẹni tí jánábà bá ń bẹ lára rẹ̀ hmm. ọ̀ràn yẹn ni kó wẹ̀ àti tí máa bá ṣe máa wẹ̀wẹ̀ jánábà tí nǹkan kan bá dín ní lọ́wọ́ láti lo omi tí a fi ní lo omi láti fi wẹ̀wẹ̀ jánábà yẹn á wà ní tá a bá lè fi gbé omi yẹn kaná tá a bá rí ní tá a lè fi gbómi kaná gbogbo ọ̀nà tá a gbà láti rí gbómi kaná àárí kò burú ká ṣe tayammum àmọ́ àkọ́kọ́ wá omi níwọ̀nba á fi fọ ẹ̀gbin tó bá wà lójú ara wa àti ibi tẹ́gbin bá ti yí lára wa á wá ṣe tayammum á lọ ṣe sọ̀lá lẹ́yìn ìgbà tá a bá fi tayammum ṣe sọ̀lá ti tán ní ìgbà tá a bá tó láǹfààní àti lomi tútù àbí tá a bá rí ń gbómi kaná á wà á láti gbé jánábà yẹn kú lára wa ṣùgbọ́n sọ láti ta ti fi tẹ̀yà mọ̀mù ṣe ọlọ́run ọba ọgbà ọlá làáfíà. Hmm. hello hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah. àkó ọlájúmọ́. ẹ ṣé màmá. ọlọ́run ó jẹ́ àsọpọ̀ rẹ̀. àmín. mo kí bàbá wa wọ́n pẹ́ ẹ̀sìn o. àmín ẹ̀mí ń gùn fún wa. yà á jàlá ló sọ̀rọ̀ la tó kẹ́ wẹ́dí Ògbómọ̀ṣọ́. mi ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ béèrè wọn ni pé mo fàlù wà lábà ẹ̀ hmm. mo so hmm. ó tún jẹ́ kejì mo tún so hmm. mo wá tún lọ rùkú náà mo tún so ẹ̀mí lónìí mo lè so ǹdà tọ́jà pé ní kàkó mọ́ tí màá mọ́ tí ò lọ. alhamdulilayi eh. eh, ọkọ ni pé a ti máa ń pé iṣó ọ̀nbẹ nínú nǹkan tó máa ń ba àlùwàlá jẹ́ ṣùgbọ́n iṣó ó máa ń ní sábàbí ìgbà míì kì í ní sábàbí hmm. tó bá pín sílẹ̀ yẹn ń so lẹ́yìn síso tí ń so léra wọn látàrí tó fẹnu ara rẹ̀ jẹ igi yẹn jẹ mí rè é ṣègbò kó dàpọ̀ mọ́ gẹ̀dẹ̀ hmm. kó tún wá fi mílíkì kó tún fi kún ah, ah. inú wa bẹ̀rẹ̀ sí ní yin bọ́ǹbù hmm. lóríṣiríṣi débi pé yàn gbádùn inú ara rẹ̀ mọ́ tó bá ṣe pé lèyí ló bá ṣe sábàbí so gbogbo ìgbà tí yàn bá ti so yàn gbọ́dọ̀ lọ tún àlùwàlà rẹ̀ ṣe kò bá jẹ́ nítorí pé téèyàn bá fọwọ́ fà yóò forí ara rẹ̀ gbé ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣu yẹn kàn wá látàrí pé kìí ṣe jẹkújẹ lèèyàn jẹ béèyàn bá mú mi lásán yóò máa sùn lọ ni béèyàn bá tiẹ̀ jẹ́ pé bà lásán ló bá jẹ yóò máa sùn lọ ni eléyìí aṣọ̀kù ti dà á rẹ̀ tó bá ti mara rẹ̀ bẹ́ẹ̀ àlùwalẹ̀ yọ̀kan tó bá ti ṣe kó máa fi bá sọ̀láàtì rẹ̀ lọ gbogbo sóyòkù tó bá tún jáde lẹ́yìn rẹ̀ kó má ṣe kà níṣẹ́ ni ó dàbí ẹni gúnfẹ̀ naam. hello. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín. alájí abidjan láti ìdọ̀bà ni. kí ni ìbéèrè yín sọ. dákun mo fẹ́ jẹ́ kí ẹ bá mi ṣàlàyé àwọn kankan ni. kí ni nǹkan náà. ìbéèrè mẹ́ta ni mo ní. ọ̀dà àkọ́kọ́. àkọ́kọ́ ni pé tí àwọn èèyàn bá ń ṣe ìlara èèyàn ní àwùjọ téèyàn bá wà. Hmm kí ni nǹkan tí ó yẹ kí ẹni tí wọ́n ń sì lára rẹ̀ kí ló yẹ kó ṣe. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì hmm. ṣé ó yẹ kí èèyàn fìlílẹ̀ fún àwọn tí wọ́n ń ṣe ìlara èèyàn ni àbí kò yẹ. tó ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹta ni pé tí wọ́n bá wá ń báwọn èèyàn tó ń ṣe lára yẹn tí wọ́n bá sọ pé èèyàn wípé mo sun ògbọ́n wò ni hmm. kí ni ìjẹ́ ṣé tí wọ́n jẹ́ sọ fún àwọn èèyàn pé mo ṣògbọ́n wò ni ẹ dákun kí ni ànábì sọ nípa sọlá kí ni nípa àwọn èèyàn bẹ́ẹ̀ àti pé kí ni alhamdulilayi eh, ẹ̀sùn àwọn èèyàn bẹ́ẹ̀. ọ̀dà àti bọ́yìn yé sà. alhamdulilayi ìlara àrùn burúkú ni hmm. nínú àwọn àrùn eléyìí tó máa ń bẹ nínú ọkàn gbogbo ẹni tí lára bá sì ń bàjá irú àwọn ìsábà nígbádùn hmm. ìsinmi èsì fún wa nítorí pé ìbànújẹ́ oní ọmọ adorí wọn kodo ní gbogbo ọgbà. kí ni wọ́n ń pè ní lára wọn náà ní kéèyàn orí dáadáa eléyìí lọ ń ṣe fọ́mọlá kejì kéèyàn ọmọ wa fẹ́ kí dáadáa ńkọ́ bàjẹ́ ìlara ni wọ́n ń pè lẹ́yìn ìgbà mí ẹ̀wẹ̀ onílara yóò máa fẹ́ kí dáadáa ń ṣe kejì lọ́dọ̀ rẹ̀ padà sọ́dọ̀ ìlara náà ni ń pè wa ó tún kọ́ wa nínú ká máa ṣáàdì níbi aburú àìdá àti àìfẹ́nifẹ́ dáadáa eléyìí tó nílara tí máa fẹ́ fún ni ọlọ́run ẹlẹ́dàá ni wa min sharri hasidin idha hasad bákan náà mọ́sáàdì rẹ̀ níbi aburú onílara nígbà tí bá ń ṣe lára ẹ̀rí ìlara gbogbo ẹni tí bá ń ṣe ń ṣe ìní ń sọ fọ́lọ̀ ń pọ́lọ̀ ṣàṣìṣe nítorí pé ẹ̀dọ́ ọmọ èèyàn kò lè sọ fọ́lọ̀ ń ṣàṣìṣe kó nítorí ọmọ kábùkù à ń sọ fọlọ́n pé báwo ló ṣe pin báwo ló ṣe dojú ọlá tó dojú rẹ̀ kọ lágbájá hmm. báwo ló ṣe fọlá ló ṣe fi lé lágbájá lọ́wọ́ hmm. sírú lágbájá ìwà ni kò í yẹ tó ń lọ yẹ kápọ́ lálù tó ń lọ yẹ kápọ́ lówó níbi táwọn wà sọ́jú orí ni kò tó ní fáwọn àbí wàhálà làwọn ò ti ṣe tó àwọn ọmọ ṣẹ́ṣe ni àbí táwọn ti jẹ́ tó fi wá jẹ́ pọ̀ lẹ̀ ó gbé fà ru ọlọ́fẹ́ nìkan ṣé ìwọ wa lè tán lọ́wọ́ bá ṣe ni على كل من بات لي حاسدا أتدري على من أسأت الأدب أسأت على الله في فعله لأنك لم ترضى لي ما وهب olùmọ́ni ẹ sọ fún gbogbo ẹni tó jẹ́ pé gbogbo ìgbà tí ọba ti sùn yìí máa sùn lórí pé ń ṣe lára mi ni ìjọ mẹ́ni tó ń sa ìdásí bí ọlọ́run ẹlẹ́dàá wa ló ń sa ìdásí nítorí pé ọ̀ ń sọ fọ́lọ́ ń pèsè tọ́lọ̀ ń ṣe ó kù díẹ̀ káàtó kò sì yọnu sí ní tọ́lọ́wọ́n ọba tó ṣe fún mi. ẹ rí lójú onílara bíi kọjá ipe asọ́mọ pàmáyín lọ́rùn ní bíi tàparò onílara ò ní fẹ́ kẹ́ rọ́wọ́ mú lọ sẹ́nu onílara ò ní fẹ́ kìtìyàn dà wọ́n ti ròyìn pin wọn ò fẹ́ kí ọwọ́ yín kó tètè onílara èèyàn kò ní gbádùn láéláé nítorí pé nítorí pọ́lọ́wọ́n bá ṣe fún ọyún ní balọ́kàjẹ́ bẹ́yẹ́sẹ̀ ló ti fi ń sàtẹ́lẹ̀ ọlọ́run ti wá bàṣírí rẹ̀ débi pòǹgò mọ́ṣíìnì wọn tún á ń gun mẹsìnì tó dàbí ẹṣin bajaj hmm. ìbànújẹ́ rẹ̀ ó máa lékún sí ni orí ìbànújẹ́ ńlọ wọn wà wọn máa banújẹ́ kò ní rójú mójú tó tara rẹ̀ kò ní ráyè pààrọ̀ fìlà kò ní ráyè pààrọ̀ ẹ̀wù ẹ̀wù ti máa ya mọ́ daràn lẹ́yìn ọ̀rùn àkàràmọ̀kọ́mọlá ní ìgbà tí wọn bá tún ṣẹ́jú pẹ́rẹ́ lọ́ọ́ bá tún rí i pé wọ́n tún ti gbé mọ́tò míì jáde àwọn máa ti ń gun kẹ̀rẹ́sídà báyìí látòrí bajaj ọ̀dọ̀ ẹni tó ń gun kẹ̀rẹ́sídà orí rẹ̀ ọmọ wa fọ́ ìbànújẹ́ gorí rẹ̀ yọ dorí rẹ̀ kodò nígbà tí wọ́n bá tún ṣẹ́jú wọ́n tún ní ilé tó ń kọ́ lókè odò bí alájà mẹ́ẹ̀ẹ́dógún ta ló tún ní ọmọ náà ni lẹ́ẹ̀bà gbọ́ pé ó ṣubú ó ṣubú wọ́n gbọ́ dànù ọ̀dọ̀ spítù wọ́n bẹ̀rẹ̀ sí ní fa ìjẹ̀ sí wèrè lára wọ́n bẹ̀rẹ̀ sí ní fi atẹ́gùn àbáàdì wọ́n fi sí mú pé ó kù torí délé oògùn wo la lè fi bá onílàrajà kò lóògùn méjì ju sùúrù lọ sùúrù lèèyàn fi ṣẹ́gun lára Hmm. sùúrù téèyàn bá ti ní onílára máa kù ni ọkọjá kí wọ́n fún yàn májèlé jẹ nítorí àwọn olùmọ̀ wa sọ pé isbir ala hasadil hasudi fa inna sabraka qatilu ṣe sùúrù lórí ìlara onílara sùúrù rẹ ni ó pa àmọ́ nígbà tí wọn náà bá gbọ́n tó ń fara ya wọn náà gbọ́n ń bara jẹ́ hmm. ọ̀ sọ pé orí ẹlẹ́gàn fọ́ hmm. ọ̀ sọ pé kí lẹ tí ì rí ah, ẹ gbà so bẹbẹ ń bọ gbogbo eléyìí rọ lásán wọn tanra rẹ jẹ torí pé tó bá ráyè tó bá dilẹ ní máa lé dìfà díẹ̀ hmm. tó fọ tí ó pè ká di ọmọ máa yàgbẹ́ kalẹ̀ kọ yàgbẹ́ kí lọ kàn nìkan ò ní ṣe bí ìgbà tó rí wọn torí délé ogún wọn nù kò ṣe sòrò oníbèrè wa sọ pé tó lè ti torí ìlara àwọn onílara kó wọn sáko ń lò ní táwọn lára ń fẹ́ náà nù ó ti jẹ́ kó gun wọn jẹ ọ hmm. gbọ́dọ̀ sáko ń lò nítorí pé ìlú tiẹ̀ nìwọ́ wà ọ gbọ́dọ̀ sá lọ ẹni tí ó bá tẹ́ lọ́rùn oníkọ́ lọ pẹjọ́ hmm. ẹni tó bá sì mọ̀ yìí pé owó tòun wọ́n jì oníkọ́ lọ pẹjọ́ hmm. torí de eléyìí báyìí ò nídìí láti sáko ń lò bákan náà ó ní tí wọ́n bá ń sọ pé oògùn owó ló ń ṣe ń kọ́ tó sọ pé owó tó níyàn kì í sowó tọ́lọ́run hmm. ẹni tó wo tiẹ̀ bá sọnù kọ́ pẹjọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá ní fẹ́ni tó bá wù lówó òun náà ní sí kọ̀ láti fẹ́ni tó bá wù láwùjọ yorùbá yìí àrùn burúkú ń bẹ́ńbẹ́ àrùn burúkú pé gbogbo ẹni tó bá ti lówó láyé yìí ọlọ́nkọ ló fún oògùn owó náà sani sáá eléyìí tó túmọ̀ sí pé àwọn ọ̀daràn tí ń pè ọ́ lẹ́ni tó sóògùn owó àwọn náà ń bẹ lórí ẹ̀ oògùn owó làwọn náà ń wá ká kò jẹ́ fún wa ni kò jẹ́ fún wa ni mm. so ìdí nu tó fi jẹ́ kí wọ́n máa fẹ̀sùn kàn ni tó bá ti lówó kó oògùn owó ló ṣe oògùn owó ló ṣe tí ń ti jẹ́ náà rí sẹ́yìn lẹ́sẹ̀ ìṣirò fún gan tó bá di iwájú ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ndà kìyàm ní hmm. tí ò sojú èèyàn ìyẹn sì lè máa fẹnu wa rọ́ fún parí hmm. wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ula'ika kana ọlọ́run ni máa fẹnu rẹ sọ́ńtọ̀ ọba mà nípa rẹ̀ hmm. nítorí pé àti ìgbọ́rọ̀ rẹ̀ bákan náà àti ọkàn ká mọ̀ pé ọlọ́run ló máa ń sọ láfẹ́ni tó bá wù bàbá ti ṣe fẹ́ ọlọ́run ọba kì í wọjú orí kó tó fún yàn lọ́lá ọlọ́run kì í wọjú orí kó tó fún yàn lówó ọlọ́run ọba kì í sì wọ ọmọ ẹni tó jẹ́ kó tó dá ọ lọ́lá ẹnikẹ́ni tó bá wù ọlọ́run ọba láti ṣe lólówó yóò lówó náà ni ẹnikẹ́ni tí sì ń lu bàbà àbàtọ́ lọ́n kọ́ pé kò ní dún kò ní dún láéláé náà ni torí ẹni tó ní ẹja fi wọ́n lọ́rùn balẹ̀ o káyé fẹnu wa rọ́ọ̀fù ká mójútó tiwa náà bọ́yọ́ lọ́run ọbọ̀ jẹ́ eléyìí ò túmọ̀ sí pé àwọn ọ̀daràn náà sì táwọn náà ń sógun owó eléyìí ò túmọ̀ sí pé àwọn tí ó bẹ̀rù ọlọ́run ọba náà sì tọ́ pé oògùn owó burúkú làwọn náà wá káyé o nítorí pé lómìn náà owó burúkú ló ń wá kọ owó tó lálùbáríkà owó àdánù ló náà wá kọ owó téèyàn fi bọ́lọ̀ wọn bá pàdé lọ́nà ẹ̀rọ hmm. bí kéèyàn máa kéèyàn máa lọ wá búrẹ́dì lórí akẹ́ kọ́ máa wá gbẹ́ lórí àkìtàn àkàràmọ̀ kọ́ máa wá kọ́ máa fi búrẹ́dì kún. a'udhu billahi minash shaitani rajim ẹlòmíín wà tó pé tó bá ti jí sáyé lójoojúmọ́ í máa jí pàṣẹ í máa jíjẹ pàṣẹ ni lọ́wọ́ àwọn àlùjànnú <laughs> nítorí pé owó burúkú lówó tó wá hmm. ẹni tí wọ́n ní kó lọ pa ọmọ rẹ̀ hmm. ẹni tí wọ́n ní kó ẹni tí wọ́n sọ fún yín pé yọ́ọ́ máa jí yọ́ọ́ lọ́ọ́ máa wẹ̀ lórí ta láago mẹ́ta òru òun àtàwọn arún malẹ̀ àti gbogbo ẹ̀ àbí tí wọ́n máa wórí òkú ká hmm. àbí tí wọ́n máa wá ìfún àtẹ̀dọ̀ òkú ká àwọn ọ̀daràn burúkú àwọn olórí ibú tó yẹ pé wọn ò ní soríire látàrí dàlùkìyàmà tó hmm. ọlọ́run ọba ọ̀fẹ́ kẹ wá wà kú wa hmm. ẹni tọ́lọ́run bá fẹ́ fún lówó ọlọ́run fún lówó ẹni tọ́lọ́run ọba ọba sì ní fún ọlọ́run ò ní fún ẹnìkan náà tún á béèrè rí pé ńgbà tẹ sọ báwọn tí asọ̀pàkọ́ lẹ̀ ti síwájú pé ó lówó náà àmọ́ owó orí ibú lónìí hmm. owó orí ibú tí ó kó bọ́ láyé tí ó bá tiẹ̀ jẹ́ lálùkìyàmà kan lónìí so kẹ́sẹ́ pé gbogbo ẹni tó bá sóògùn owó náà ní máa lówó náà síbẹ̀ hmm. ìmọ̀ pọ̀pọ̀lọpọ̀ wèrè tí ń rìn lórí títì oògùn owó náà lẹ́lòmíì wá tó fi ya wèrè báyìí náà so ọjẹ́ fẹ́ nìkan ọjẹ́ fìyàn mẹ́ẹ̀ẹ́dógún bóníkálukú wa náà á wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà oh nine oh five five three five five five five eight hello. salaamaleykum sir. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. bọ̀dí tèmi láti ìlú wa. kí ni ìbéèrè yín o. ìbéèrè tèmi ni pé nínú sọ̀rọ̀tì fàásì àti sọ̀rọ̀tì ìgbàmíyà ló hmm. lọ́tọ́ sí mùsùlùmí kan máa ṣe. sọ̀rọ̀tì ibrahimiya ni mùsùlùmí ọ̀ máa ṣe tọrọ ńlọ wá látọ̀dọ̀ ànábì tó mánà ọ̀nà ànábì tá a fẹ́ sàṣọ̀látù fún ni ká máa ṣe hmm. ṣùgbọ́n anabi ti lọ ó ti tó ọdún ẹgbẹ̀rún kan ó lé àádọ́ta tànàbí sallallahu alaihi wasallam ti lọ kí lílfà ti gan kó tó di lẹ́yìn ikú ànábì kó tó di kó dé so eléyìí jẹ bó ti ṣe jẹ kò sí ta. tó túmọ̀ pé àwọn sọ̀hábà gan wọn mọ nǹkan tí ń jẹ́ sọ̀lá tó. kí ni ń jẹ bẹ́ẹ̀ kí ni ń jẹ bẹ́ẹ̀. hello. hello. ó kọ yín o. olúwa ṣẹ́gun ni láti jẹ́ àyìn. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé wọ́n sọ pé muslim kò gbọ́dọ̀ lo ẹ̀gbà ọrùn àti ẹ̀gbà ọwọ́ àfi aago nìkan ńgbà ṣé bẹ́ẹ̀ ni. wọ́n béèrè pé wọ́n lẹ́ni tó jẹ́ muslim wípé wọ́n ní kò gbọ́dọ̀ lo eh, ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn àfago nìkan wípé ṣé bẹ́ẹ̀ ni. tó bá ti jọ ọkùnrin ọkùnrin nínú àlómọ yìí ọlọ́run bá ṣe wúrà àti fàdákà léèwọ̀ fún wa ní lílò kò bá jẹ́ tọrùn kò bá jẹ́ tọwọ́ kò bá jẹ́ worowóró tẹsẹ̀ hmm. kò bá sì jẹ́ òrùka hmm. islam ṣe léèwọ̀ kíkẹ́ ká máa lo wúrà hmm. sí ọrùn wa ká lò sọ́wọ́ wa ká lò sẹ́sẹ̀ wa ká lò sẹ́yìn wa haram ní lábẹ́ òfin ọlọ́run ṣùgbọ́n òrùka tó bá jẹ́ òrùka fàdákà silva ó tọ́ sí ọkùnrin láti lò nínú àlùmọ́ yìí torí pòrùka nàbà muhammed sallallahu alayhi wa sallam àtàrà fàdákà ni wọ́n ti ṣe ìyẹn silva torí ẹ̀ obìnrin wa gold ẹ̀tọ́ ni fáwọn silver ẹ̀tọ́ ni fáwọn wọn ò bá fi ṣẹ̀gbá ọrùn wọn ò bá fi ṣe tọwọ́ wọn ò bá fi ṣe worowóró tẹsẹ̀ wọn ò bá sì fi ṣe eyín sí gbogbo eyín wọn gbogbo eléyìí kò sí ní tó burú ń bẹ fáwọn obìnrin àlómà yìí sáwọn ọkùnrin ọkùnrin ọkùnrin nínú ẹ̀sìn Islam kò sáàyè fún láti lo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn Umar ibn Khattab radiyallahu anhu ó ní ikhshawshinu fa inna an-ni'mata la tadum ẹ sára kó sáà torí pé ìdẹ̀ra kì í lọ bí òréré hmm. ìdẹ̀ra kì í lọ bí òréré torí di eléyìí ọba àráyé kó tún wá jẹ́ pé òrọ́ ńlá ọlọ́run fún ọ lówó àléèwọ̀ ni lórí ọkùnrin àlùmọ́ yìí àwọn obìnrin àwọn nìkan náà ni eléyìí tọ́ sí náà. hello tí ẹ bá ti pa rédíò yín kí ẹ pè wá padà ẹ má bínú àwa gangan náà ni ajá èmi gangan ni mo já torí pé ó ń pariwo hello. hello? hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín. ajayi yakubu ní kúrẹ́. kí ni ìbéèrè yín. ẹ̀jẹ̀ ń pa ìdáhùn ẹni tó bá tó tí àwọn olùmọ̀ wa dáhùn sani èkó. Hmm. wọ́n dáhùn ẹni tó ṣe iṣó ti dàgbà mọ́. Hmm. wọ́n ti dáhùn ẹni tó bẹ̀rẹ̀ òfin nǹkan tí ń so ẹgbẹ́ pé kò wá jẹ nǹkan kan ìpè nǹkan wá rábìlárì bóò ni owó tì. wọ́n tó bá ń ṣe pé kò jẹ nǹkan kan iṣó kan wá ni kọ́ka kún pé òun gúnfẹ̀ lásán ni ṣàlùwà lákọlọ sí náà nítorí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ṣòfin ó ní wa ma ja'ala alaykum fid din min haraj gbogbo ní tí ó bá ti la wàhálà bọ̀ yín lọ́rùn ọlọ́run ọba kò sí lára ẹ̀sìn fún yín. òfin ṣẹ̀ríà kan wá sọ wípé al-mashaqqatu tajlibu at-taysir hmm. gbogbo ní tó bá ti bí ìṣòro òfin ṣẹ̀ríà máa ń ṣèdẹ̀kùn fún yàn nípa rẹ̀. hello. asalaamualeykum salaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ibrahim ló sọ̀rọ̀ láti tẹ̀. láti ìlú ìṣẹ́yìn kí ni ìbéèrè bọ̀tẹ́ nìkan hmm. wá sì ṣẹ̀dé ojúgun ìkẹ́kùn wa sọ pé níbo ah, ló ṣe àlùwalá dé yìí hmm. àlùwalá ò débẹ̀ náà ó sáré jọ ń dàgbé láàrin ara wọn hmm. ìgbà ibi tó yẹ kó ṣe dé ńlá ẹnìkan wá gbà ah, ibi kókó ṣe sókè díẹ̀ ni ẹ dàpọ̀ dọ́kẹ́ bá. alhamdulilayi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pọ̀ aláṣẹ nínú alukur'an bí táàbà ká fọ wa títí kárí kókósẹ̀ ọlọ́run ni wa arjulakum ilal ka'bayn ẹ fọ ẹsẹ̀ yín méjèèjì títí kárí kókósẹ̀ méjèèjì kókósẹ̀ méjèèjì ó gbọ́dọ̀ wọnú àlùwàlá wa ṣùgbọ́n ojúgun kò sí nínú ibi tí wọ́n ní ká sàlùwàlá dé ṣùgbọ́n báwo la ti ṣe fẹ́ sàlùwàlá kárí kókósẹ̀ wa méjèèjì tá à ní tayọ kókósẹ̀ méjèèjì díẹ̀ kò lè ṣeé ṣe á tayọ kókósẹ̀ méjèèjì díẹ̀ ṣùgbọ́n ká máa wá fọ gbogbo ojúgun para àlùwàlá ni eléyìí máa ni anabi sallallahu alaihi wa sallam ó sì ti ó ní iyyakum wal ghuluw hmm. ẹ ṣọ́ra fún ìtayọ ẹnu àlà fa innal ghuluwa ahlaka man kana qablakum torí pé àṣejù ìtayọ ẹnu àlà òun gan ló ṣe sábàbí ìparun fáwọn ẹni tó ti ṣíwájú yín hmm. ẹ rí i pé a lè fọwọ́ kárí ìgbànwọ́ àyàfi ká tayọ ìgbànwọ́ díẹ̀ hmm. kéèyàn máa wá fọ títí débi àyè ìfúnpá ẹni tó bá ṣe báyẹn kò sí tàbí ṣùgbọ́n ti ṣàṣejù so ẹ fọ kárí ìgbànwọ́ ẹ fọ́ kárí kókósẹ̀ láì jẹ́ pé ẹ lọ sókè jù bẹ́ẹ̀ lọ. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín. abdulhamid lórúkọ mi láti sago Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ẹ dákun tó lọ ọdún tí dókítà wa lérè ni pé ẹni tí yóò bá lọ jímọ̀ fún hmm. ẹ̀mẹ́ta pé hmm. àwọn àfáà ni ó ni àdáwọ̀ ni ó wẹ̀ ara rẹ̀. wíwẹ̀ ti wo ìwẹ̀ ẹni tí ó ajímọ̀ fẹ́ lẹ́ẹ̀mẹ́ta láti wẹ̀ wọ́n ká padà sí Islam torí ká máa sọ ní pẹ́ẹ́n tí yóò máa lọ sí jímọ̀ fún ẹ̀gbà mẹ́ta. ó ti yé ó ti yé ó ti yé alihamudulilayi òfin ọlọ́run ọba wa ó dá lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá fi à ń lọ sí jùmọ̀ tó bá fi sílẹ̀ tó ẹ̀mẹ́ta tọ́ba allahu ala qalbi hmm. ọlọ́run ọba yóò fi èdìdì di ọkàn rẹ̀ yẹn ni pé kò ní gbọ́rọ̀ tó sáǹfààní à ń bọ̀sibọ̀si yóò fi ṣàǹfààní èèyàn wà láyé gbàǹdùkú bí òdì bí bí ayaya tó jẹ́ pé bí aláìsí wọn àní máa sọ̀rọ̀ tó wúlò láyé kó wúlò fún yóò dàbí ìgbà tí ò sí láyé máa ní sàmọ́ kó di kèfèrí àṣejù <laughs> so lópin ìgbà tó bá ṣe pé kọ̀ọ̀kan wájú màá ní àmọ́ ń ṣe sọ̀látò dọ́hùrù dípò rẹ̀ so ń sin lọ́n kọ̀ọ̀kan wá sí jùmọ̀ ní àpọ̀ dára ni mm. torí pé ọlọ́run bá ti fèdí dídí ọkàn rẹ̀ tàbá ṣèwádìí tá a rí i pé dájú sáká kọ̀ wá sí júmọ́ àmọ́ ń ṣe sọ̀látò gbọ́hùrù dípò rẹ̀ gbogbo sọ̀látì rẹ̀ ọ̀tẹ̀tì kèé fi ṣeré kèé fi ráàlì kọ̀ọ̀kan wá sí mọ́ṣáláṣí ni tó bá kú á sì sọ̀látì sí lára àwọn mùsùlùmí náà ni ó sì sọ̀látì sí lára ṣùgbọ́n àwọn aṣíwájú àwọn ẹni tó lọ ń pálí tí wọ́n jẹ́ ni àpọ́nlé nínú àwọn mùsùlùmí àwọn ò ní bẹ nínú àwọn tó sì sọ̀látì yẹn sí lára àwọn èèyàn tó jẹ́ pé tán àwọn àyọ̀ anas àwọn ni wọn àwọn èèyàn lásán ni ó kópa nínú sọ láti yẹn sí lára kó lè máa jẹ́ ẹ̀kọ́ fáwọn èèyàn míì náà tí wọ́n á máa palẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa láàyàn tí wọ́n yìí wá sí mọ́ṣáláṣí náà. zero nine zero five five three five five five five eight hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ẹ bá a kọ́ rédíò yín sọ. a yìí ti di mo ti pa rédíò. tọ kí ni ìbéèrè eh, yín. adúgbò programu bí ẹ̀ ń ṣe. Tẹ̀lé àkọ́kọ́ náà mo dúpẹ́ nítorí pé mo gbé ẹnìkan nìsín. Hmm. Ìgbà tí àfa máa ń sọ̀rọ̀ nípa ìlara hmm. ẹni yẹn Christian ni. Hmm. Ó ní wàá láti máa sọ wípé nǹkan tí ń ṣẹlẹ̀ tí ò gangan gangan ó ní wọ́n sọ. Ó ní sẹ́kùn jẹ́ pé gbogbo wa sábà ti ń gbọ́ ọ̀rọ̀ yìí táwọn fi ṣe ìmúṣẹ pàápàá lọ àwa mùsùlùmí. Ìtọ́lọ̀ ń pè lé wa lọ́wọ́ kò ṣe pé bóyá ká jẹ́ kí ká máa bàjá tó hmm. kí ọlọ́run bá kó kókó wa nǹkan tí mo kà fẹ́ sọ náà nìyẹn ọlọ́run gbà lẹ́sìn fún wa. àmín jazakumullahu khairan jaza oh nine oh five five three five five five five eight hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín bá a gbọ́n sókè díẹ̀ sí. àbúwà ni a ló ń sọ̀rọ̀ láti èsì. ẹ bá a gbọ́n sókè díẹ̀ sí sà láti bo. ẹ ló sà ẹ ló sà sẹ́yìn mọ́ láti èkó àbúwà ni láti èkó. láti èkó ètò bẹ́ẹ̀ ni sà. à ń gbọ́ yín. ẹ jọ kí ni yàtọ̀ tó wà láàrin oògùn ìwòsàn àti oògùn bíi oògùn táwọn bíi kí wọ́n fẹ́ ṣe kí wọ́n ti jẹ́ ọ kí wọ́n ṣáájú pé kí wọ́n kọ́ dè yàn tà. ẹ ló sà ẹ ló sà kẹ ẹ tó gbọ́rọ̀ yín lọ jìnnà a gbọ́ yín ẹ bá gbóhùn sókè dáadáa kí ni ìbéèrè yín lọ. ẹ ló ṣe ń gbọ́ mi báyẹn ló ẹ ló sà. naam à ń gbọ́ ní. ìyàtọ̀ wà láàrin ogun wosan àti ogun àwọn táwọn babaláwo máa ń ṣe. ogun wosan àti ogun ṣíríkù ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. a ti gbọ́ yín yé abúwà lè yẹ. àkọ́kọ́ ni pé ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa gẹ́gẹ́ bó ṣe wà látọ̀dọ̀ nàbì muhammed sallallahu alayhi wa sallam ma anzalallahu min da illa wa anzala ma'ahu dawa ọlọ́run ọba kò sọ àmódì kan kalẹ̀ àfi kó sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀ alimahu man alimahu wa jahilahu man jahila ẹni tó máa máa ẹni tó ṣaláìmọ̀ nípa rẹ̀ ṣaláìmọ̀ nípa rẹ̀. anabi sallallahu alaihi wasallam sọ pé tadawu ibadallah wala tadawu bi haram ẹ máa lo oògùn sí ti máa ń ṣe yín ẹ̀yin ẹrú ọlọ́run ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fi tọ́lọ̀ ń ṣe léèwọ̀ kẹfì so oògùn tí máa ń ṣe yín. mùsùlùmí ẹ lè lo ewé ẹ lè lo egbò fún nǹkan tí máa ń ṣe yín torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó déwé tó dégbò ọmọ nǹkan tí ó lè ṣe lára èèyàn gẹ́gẹ́ bí oògùn àti rí ìwòsàn fún nǹkan tí bá ń ṣèyàn lópin ìgbà tó bá pè ọ̀wọ́ ewé náà la lò ọ̀wọ́ egbò náà la lò àpòrúkọ irúnmalẹ̀ kan àpòrúkọ àǹjànú kan àṣìjẹ́ni tí ń pọ̀fọ̀ tí ń pògèdè lórí ká tó lò àṣì sọ pé a gbọ́dọ̀ gbé lórí òkúta eléyìí tó jẹ́ pé yóò jẹ́ ẹyọ kan ṣoṣo àbí ká tún á lọ mọ́ kó àwọn nǹkan tí ò bẹ́sìn ọlọ́wọ́n bá mu ká lọ́ máa kó papọ̀ mọ́ra wọn ká la fẹ́ fi ṣe oògùn kan tí ń ṣe wá. sọ eléyìí lópin ìgbà tó bá ti jẹ́ pọ́nà tá a gbà ń tà lò yẹn kò takotọ́ lọ́n kò sí tó burú bẹ̀. ṣùgbọ́n oògùn tí wọ́n ń ṣe lórúkọ pé wọ́n ń sáwó wọ́n ń pa àwọn ẹ̀yà wọn wọ́n ń pa àwọn bàbá wọn kan wọ́n ń pọ̀fọ̀ kan wọ́n ń pa àwọn tó wà láyé àwọn tó ti kú àwọn tó gbogbo lẹ́yìn ìṣẹ́bọ ni ó sì lè tara rẹ̀ ríwó sàn kódà tó bá dàbí ìgbà tó dìde lẹ́yìn ìgbà tí àmọ̀dìyàn di ọmọlẹ̀ gbà pé súnjọ́ lásán ni nítorí pé ọlọ́run ọba kò fi ìwòsàn àlùmọ̀ ìsara tó ṣe léèwọ̀ fún wa èyí tó wá tóbi jù nínú tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún wa ní ká ṣẹbọ sọ́lọ̀ so nítorí à ń sáwó à ń ṣe gbogbo ìṣẹbọ sọ́lọ̀ ní islam kò fara mọ́ tó o bá sì jẹ́ mùsùlùmí lọ́ọ́ máa sáwó tó o bá jẹ́ mùsùlùmí lọ́ọ́ máa ṣẹbọ ẹ lè rí mùsùlùmí gidi kó máa gbẹ́bọ lọ sórí ta ẹ lè rí mùsùlùmí gidi kó máa bá wọn ṣe gbogbo àwọn nǹkan tó takò tọ́lọ̀ bí ìgbà tá à ń ṣe eégún à ń ṣòro à ń ṣe gbogbo ẹ̀ kéléyìn takò lànà ẹ̀sìn islam gédégédé million percent ọkọjá hundred percent eléyìí jẹ bó ṣe jẹ. hello. hello sir. ó kọ yín o. mo yí bí sìgá ní mi látọ̀yọ́. láti ìlú Ọ̀yọ́ kí ni ìbéèrè yín sà. ẹ jọ sẹ́yìn bá fi sẹ́yìn náà sẹ́yìn bá fẹ́ kírun ìyá gbọ́dọ̀ fi sẹ́yìn ìjọrò. wọ́n ní ṣé téèyàn bá fẹ́ kírun náà èèyàn tún gbọ́dọ̀ fi ń ṣe é nìsọ́rùn. àní tẹ̀ bá fẹ́ àsìkò tẹ̀ fẹ́ ti sọ láti gan ẹ̀ kàn fẹ́ jáde ńlé ẹ ti wá múra tán ẹ gbọ́dọ̀ fi chain sọ́rùn à ń bọ̀sibọ́sí pé wàá dùn wájú ọlọ́run pé ẹ fẹ́ sin lọ́run ẹ wàá máa fi chain sọ́rùn kí ni jẹ́ bẹ́ẹ̀. Hmm. àmọ́ obìnrin hmm. kò bá dé ńfìlà ọlọ́mà kò bá wọ̀ ń bá tòun lọ́mà kò pé kọ́ máa ṣe sọ láti rẹ̀ hmm. àfi tí máa ń bẹ̀rù àwọn olè tó lè ka kú lórí ẹ̀. tí wọ́n jàgbà ẹ̀ lọ́rùn. ẹ lè ra ọ. ó kọ yín. ó ti mọ̀ dúró zero nine zero five five three five five five five eight. hello. aleykum salaam wa rahmatulahi wa barakati o kọ yín. lukman moshood ló sọ láti ṣáàkì. láti ṣáàkì kí ni ìbéèrè yín sà. náà ìbéèrè mi fẹ́ bí uh, àwọn dókítà wa ni pé nípa ọ̀rọ̀ iṣẹ́ àti ẹlẹ́gbẹ́dẹ́. Hmm so tábà ń ṣiṣẹ́ wọ́n fẹ́ mú aṣojú láàrin kẹyẹ àti ẹgbẹ́ hmm. so àwọn ẹgbẹ́ kan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ fún gbogbo nǹkan tí wọ́n ṣe ń bẹ́ẹ̀ kọ́ gbá òfin ọlọ́run bá mu hmm. so báwo la fẹ́ ṣe àti fẹ́ ṣe anítọ́ ọlọ́run ṣe kí ọlọ́run fún wa lọ́wọ́ rẹ̀ báwo la fẹ́ ṣe sí irú àlámọ̀rí báyìí ṣe àlèṣẹ́gbẹ́ nílẹ̀ fún ọ ní àríbáwò. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́run ọdẹ àlùjánu kò sì dá èèyàn nítorí nǹkan kan àfi nítorí ká lè mọ àjọsìn fún lónìí kan ọlọ́run béèrè jẹ àti mọ àbáríṣìkì kan lọ́dọ̀ ẹnìkan nínú wa torí pé ọlọ́run ọba lọ́bọ ọlọ́rọ̀ òun náà ọba tó nípa. àkàràmọ̀kùnmọ̀lá nínú ètò ìgbésí ayé àwọn ọmọ máa ṣe àwọn àlàkalẹ̀ eléyìí tán rò yìí pé ìdẹ̀kùn wà ń bẹ̀ fáwọn àti pé ìlọsíwájú ọmọ ṣẹlẹ̀ sáwọn táwọn bá ń tẹ̀lé àwọn àlàkalẹ̀ yẹn àwọn àlàkalẹ̀ yẹn lásìkò tó bá ń gbé kalẹ̀ ó lè jẹ́ pé wọ́n á ronú nípa àwọn òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa pé ṣé àwọn àlàkalẹ̀ yìí takò àbí wọn takò ọ̀wọ́ èrò tí wọ́n kàn dá lórí ilé ayé lásán ni kí la lè ṣe tí ìlọsíwájú fi lè bá wa ẹnu sẹ́tàǹsẹ̀ yìí àti ká dẹ́gbẹ́ lẹ̀ ẹgbẹ́ tí wọ́n ń dálẹ̀ lóríṣiríṣi eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn aṣẹ́ táwọn èèyàn ṣe bí iṣẹ́ ọwọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀rí pé àwọn òfin mi lè wà ń bẹ̀ tó ṣe pọ́ takò tọ́lọ́ ó takò tànàbì sallallahu alaihi wa sallam kọ́dà gan ó tún takò ìgbáyégbádùn ọmọ èèyàn bí kọ́jà pé ẹgbẹ́ tẹ dálẹ̀ yẹn nísìn ẹgbẹ́ tẹ fi máa fara ní aráàlú ni wípé àyàfi kẹ́ni tó bá gbéṣẹ́ fún yàn kó tẹ̀lé àlàkalẹ̀ yìí àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn ẹgbẹ́ ẹ sọ iṣẹ́ yẹn ẹ sọ di èlé fún un àti pínpapá agan yóò di ntọ́pàtì tí ò ní lè parí islam ò faramọ́ gbogbo téèyàn bá ṣe téèyàn fi ní ọmọ làkejì lára òfin ọlọ́run sọ pé la darara wala dirara ẹ gbọ́dọ̀ níyàn lára ẹ sì gbọ́dọ̀ fi ìníní lára sàn ẹ̀sán fẹ́ni tó bá níyìn lára torí ẹ̀ tẹ́ bá ti rí i pé iṣẹ́ tẹ̀ ń sẹ́yìn wọ́n ti dẹ́gbẹ́ kan lẹ̀ wọ́n sì sọ yìí pé àfi báyìí báyìí lẹ́ẹ̀ máa tẹ̀lé ẹ má darapọ̀ mọ́ nítorí pé nínú òfin nàìjíríà ìgàn kì í sọ̀rọ̀ àyàn ni kéèyàn dara mọ́ kéèyàn darapọ̀ mọ́ gbogbo orú àwọn ẹgbẹ́ yẹn kì í sọ̀rọ̀ àyàn rárá rárá nàìjíríà gan nínú òfin rẹ̀ ó sọ pé nọ́mbà fẹ́ ni kì í ṣe nọ́mbà túláàsì kò sẹ́ni tó lè fagbára mọ́ ẹnìkan pípé bọ́ọ̀sì àìsẹ́gbẹ́ á rí i pé nínú àwọn ìyànjẹ tá à ń fi yanra wa jẹ tó sì gbọdọ̀ wá sópin ayé ti lájú ju gbogbo ẹ̀ lọ n àwọn kan wọ́n máa pè wọ́n lọ́lọ́pàá ẹgbẹ́ àwọn máa rìn káàkiri wọ́n máa lọ káàkiri pétọ̀ ẹni tí ń ṣiṣẹ́ kó mú káàdì ìjọmọ ẹgbẹ́ rẹ̀ wá. tó tí ó ti ní káàdì ìjọmọ ẹgbẹ́ wọ́n ti jẹ́ kó po símẹ́ǹtì kalẹ̀ àti concrete wọ́n wá sọ fún wa pé kó kó lẹ́nu sẹ́ àwọn lé wọn kó mbẹ́ táwọn alẹ́ fẹ́ fòfò sí agbó ọtẹni tí ó ń ṣiṣẹ́ tẹni kò ní káàdì àtijọ́ mẹ́gbẹ́ ó ń lé tó wá fowó ra símẹ́ǹtì tó fowó rí pẹ̀ tó fowó ra kọ́ńkírẹ́tì ńkọ́ ẹni kò sí tọ́kẹ̀yìn bẹ́ẹ̀ ìyànjẹ burúkú àti ìwà aláìlàjú ni nítorí pé lábẹ́ òfin kìí ṣe túláàsì ní kò yìí nàmbà fẹ́ ni kìí ṣe nàmbà túláàsì àbúrò máa ń mú àwọn èèyàn lórí lọ́rùn àfi kò sẹ́gbẹ́ yìí ní túláàsì a'udhu billahi minash shaitanir rajim ẹ sì rí kí n gbà bá mú àwọn èèyàn túláàsì gbogbo nǹkan tí ìwọ tọ́takù ẹ̀sìn rẹ náà ni wọ́n mú ọ sí lápèjúwe wọ́n lè sọ pé ìyá ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ kú wọ́n sì sòkú rẹ̀ wọ́n sòkú rẹ̀ wọ́n ẹ̀dáwó wọ́n ra màálù wọ́n ṣe kinní wọ́n rọtí wọ́n ra gbogbo ẹ̀ lábẹ́ òfin ọlọ́run gbogbo nǹkan tí ọ̀tọ̀ wọ́n mú ọ sí tó ń torí di eléyìí ẹ padà sídìí ìlànà tí nàìjíríà náà fi lélẹ̀ abẹ́ nàìjíríà ni gbogbo wa sì wà nàìjíríà sọ pé nàmbà fẹ́ ẹni gbogbo nǹkan yìí kì í ṣe nàmbà túláàsì ẹnìkan sì gbọdọ̀ fagbára mẹ́nìkan láti ṣe nǹkan tó ṣe pé àkọ́kọ́ takutọ́lọ́ ọ̀takuta nàbì sallallahu alaihi wasallam orílẹ̀-èdè tá a tún wá wà lábẹ́ àbúradà rẹ̀ náà òun náà ní nàmbà fẹ́ ni kì í ṣe nàmbà túláàsì àbúrò wa sọ di túláàsì máa wọ̀nyẹn lọ́wọ́ jazakumullahu khairan jésà kó tó di pé a mọ ìpè kan àbíbí méjì sí ká tó máa lọ lórí ètò ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí wípé wáàsí ìta gbangba ilé ìtumọ̀ wáyé ní gbogbo sátidé tí ó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan ní mọ́ṣáláṣí abarika mosque tó wà ní àgọ́ lẹ́gbẹ̀ẹ́ warehouse alhaji abdulkabir kóró ní ọ̀nà àràdà lọ́hùn gbọ́mọ̀ṣọ́ yóò tún wáyé ní ọ̀la sátidé ọ̀sẹ̀ yìí ẹni tí ó sì mọ̀ dá wa àwọn náà ni Ustaz Sulaiman Ajimati láti Kwara State College of Education Ìlọrin ẹni ká ń ṣe bẹ́ẹ̀ ká péjú síbi wáàsí àkòrí tí wọ́n máa jíròrò lé lórí tí wọ́n máa fi ṣe wáàsí fún wa náà ni ẹbọ àti àwọn ẹlẹ́bọ ẹbọ àti àwọn ẹlẹ́bọ ẹ ká wá gbọ́ ọ̀rọ̀ wo ló iyebíye tí ó ṣe wá ní àǹfààní láyé ń bí àti ní ọ̀la lẹ́kíyàmọ̀ Allah yóò sì san ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore insha Allah. Hello wa aleykum salaam wa rahmatulahi wa barakatu o kọ yín. àzíyàtì ló ń sọ̀rọ̀ láti ìsàlẹ̀ra. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni wípé ǹjẹ́ ó tọ́ kí mùsùlùmí kó máa lo kándù blue àbí hmm. yẹ́lò àbí rẹ́ẹ̀dì láti fi ṣe àdúrà. <laughs> ìbéèrè mẹ́lẹ̀ kejì ni wípé kí ni nǹkan tó lè bàlùwàlá jẹ́ lẹ́yìn ìgbà tí èèyàn ṣe àlùwàlá tán kí oúnjẹ wo ni ó bàlùwàlá jẹ́. alhamdulilayi òfin ọlọ́run ọba ọ̀dà lórí pé mùsùlùmí ọ̀bùkátà rárá rárá rárá láti tan àbẹ́là ṣáájú kó tó ṣàdúà hmm. ìtàn àbẹ́là gan ṣáájú kó tó ṣàdúà tó bá jẹ́ mùsùlùmí hmm. àìsí lórí ọ̀nà tọ́dọ̀gba ni. islam ó ní kó bẹ́lọ̀n ìpè hmm. kẹ́kọ̀ọ́ lọ́wọ́ qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá ni ẹ máa pè mí tẹ́ mi bá ń tẹ́ ń pè mí màá máa jẹ́ yín ọ̀bùkátà láti tanátánásíta ni <laughs> so kọ́dà kó ṣe àbẹ́là lásán kó bùkátà láti tàn inú òkùnkùn ló wà ni inú ìmọ́lẹ̀ ló wà ni tí nǹkan kan tó bá mú ọ fẹ́ tọrọ tọrọ tó bá fẹ́ tọrọ ọlọ́run ọba ẹlẹ́dàá ní ọgbọ́ òní ọgbà hmm. akramakumullah ọba àjẹnú òkùnkùn ló wà ọlọ́run ọba ń rí ọ clear ọba hmm. àjẹnú ìmọ́lẹ̀ ló wà ọlọ́run ọba ń rí ọ clear hmm. ìmọ́lẹ̀ ibi tó wà kọ́ ló mọ́ lọ́n rí ọ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá kò síbi tó wà tóun ò ti rí ọ èyí tó tún á já òun náà ni pé kínú ti wà nù lé kó wa lọ fẹ́ ṣàdúrà kó paná mm-hmm. á wàá sọ pé ta ló ní kó paná kó tó ṣàdúrà ta ló ní kó paná kó tó di pọ̀ ṣàdúrà so nítorí délé ká kí ẹsẹ̀sìn wa níta mm. ẹ̀sìn Islam bá mú wa òun náà la gbọ́dọ̀ tẹ̀lé níta ìsára ẹ̀sìn Islam wa gbọ́dọ̀ gbé wọnú ẹ̀sìn Islam mm. ẹ wá ní tẹ bá sàlù àlàtàn kí ló lè bàlù àlàjẹ nítorí máa ń bàlù àlàjẹ nítorí máa ń bàlù àlàjẹ ní jíjẹ tẹ́kítì àbàjọ́ náà lẹ́ran ràkúnmí mm. torí pé Ànábì sallallahu alaihi wa sallam Eh, nínú hadith eléyìí tí imam malik tó gbé jáde nínú muwatta táwọn olùmọ̀mí náà gbé jáde ó wá látọ̀dọ̀ jabir ibn samura radiyallahu anhu oníkànnà آخر الأمرين من, من النبي صلى الله عليه وآله وسلم ترك الوضوء مما مسته النار níta nàbì ṣe káyìn nínú gbèsè ayé rẹ ni pé kìí tún àlùwàlá ṣe nítorí pọ́ jẹun tí wọ́n fi náà ṣe hmm. kìí tún àlùwàlá ṣe nítorí tí wọ́n fi náà ṣe ọwọ́ wá nínú ẹ̀gbà ọ̀rọ̀ ti jábìrì ibn abdullahi radiyallahu anhu ó ní wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè pé tí wọ́n bá jẹran àgùntàn sí màá tún àlùwàlá sí anabi ní rárá o àfi tó bá wọ̀ wọ́n á ní tí wọ́n bá jẹran ràkúnmí kọ́ anabi ní tún àlùwàlá sí nítorí ẹran ràkúnmí tún àlùwàlá sí nítorí ẹran ràkúnmí torí ẹ̀ bíi ti ràkúnmí kọ́ ẹnikẹ́ni tó bá jẹran ràkúnmí yóò tún àlùwàlá sí àmọ́ mo ti sàlùwàlá tẹ́lẹ̀ mọ́ wá mo tì kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ yọ ẹnu rẹ kọ́ lọ sí sọ́láàtì wọ́n tún jẹ ẹran sí ẹran màálù kò sí tó burú bẹ́ẹ̀ yọ ẹnu rẹ kọ́ lọ sí sọ́láàtì mm. so lópin ìgbà tí ò bá ti jẹ́ ẹran ràkúnmí lẹ jẹ kò sí nǹkan tá a jẹ torí pé wọ́n bá fi náà sí tó máa ń bá lu àlàjẹ àfẹ́ràn ràkúnmí. bí a ṣe ní ìṣẹ́jú bíi méjì sí báyìí á lo ìṣẹ́jú kan bẹ́ẹ̀ láti fi mú ìpè yọkan sí tá máa tí a sì máa lọ lónìí ẹ lọ́wọ́. salaamaleykum. wàhálà orúkọ mi ni mr balógun látòkè àánú. kí ni ìbéèrè yín. ẹ ṣe gan. ìjọ yẹ kí mùsùlùmí òdodo tí wọ́n máa jókòó láwùjọ àwọn tó máa ń parọ́ tó sì máa ń ṣètò pẹ́pẹ́ ọ̀rọ̀ àbùkù náà máa ń sọ ọ́ rìkà ẹ̀. tọ́ lábẹ́ kí ni kí ni ìyá ẹ̀ lọ́jọ́ àdọ́jú àmọ́ ọmọ alàlá ló rà ọ̀dà ẹ ṣe àdúgbò ẹ̀. alhamdulilayi nítorí àti jẹ́ mùsùlùmí gidi islam ọgbà kó máa jókòó ti àwọn èèyàn kò gbà pé kò máa jókòó ti àwọn èèyàn rádaràda hmm. àwọn ẹni tó bá máa fẹnu wà rọf hmm. tó máa ń sọsọkúsọ tó máa ń wéwè kówè hmm. àwọn ẹni tó máa ń sọ ẹni tó lè fa orí bú fún wa láyé tó lè fa ìdá fún wa lọ́la òkèèyàmà mùsùlùmí àgbọ̀dọ̀ bá wọn jókòó ambọ̀sibọ̀sì yóò mú wa lọ́rẹ̀ ambọ̀sibọ̀sì wọn jọ oníwọléwọ̀de fún ẹni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ anábì sọ̀rọ̀ àṣẹlẹ̀ ó ṣàpèjúwe irú wọn ó ní àpèjúwe irú wọn ó làgẹ́ bí ẹni tí ń jókòó ti alágbẹ̀dẹ tí ń fi ẹ̀wẹ̀rì ni Hmm. nítorí pé ìwọ ọmọ sọ̀rọ̀ burúkú ṣùgbọ́n jókòó tí ẹni tí ń sọ̀rọ̀ burúkú yóò kọ́ ọ̀rọ̀ burúkú sí sọ̀ràn tí ó bá sọ̀rọ̀ burúkú sí ọ yóò kó ràn hmm. tí ó bá sọ̀rọ̀ burúkú sí ọ tí ó sì kó ràn ọ gbọ́rọ̀ burúkú lẹ́nu rẹ̀ hmm. torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ó yẹ máa bá ru wọn jókòó tó bá di lọ́la gbẹ̀ndàkìyàmá ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó lè fìyà jẹyàn látàrí pé yàn ń bá ru wọn jókòó nítorí pé waqad nazzala alaykum fil kitabi an ida idha sami'tum ayati Allahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum hatta yakhudu fi hadithin ghayrihi innakum idhan mithluhum inna Allaha jami'ul munafiqina wal kafiri na fi jahannama jami'a. ọlọ́run ọba lè wa ó lè ti torí rẹ̀ fìyà jẹ nítorí wọn sì fìyà jẹ yàn jọ gbẹ́ndàlùkìyàmà náà níná akramakumullah ọlọ́run ló máa ń fìyà jẹyàn kí sàn nábì ànábì ò jíṣẹ́ ọlọ́run ni ìyà ò sí lọ́dọ̀ tiẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ni ìyà wà ọ̀dọ̀ rẹ̀ nìkẹ́ wà ṣùgbọ́n ànábì wa jíṣẹ́ tọ́lọ́run ni ànábì ò wá lè dẹni tí ó máa ṣiṣẹ́ tọ́lọ́run torí nǹkan là ń sìn ọlọ́run ẹlẹ́dàá wa là wá ń sìn ọjẹ́ bó ṣe jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá a ṣàlékún násìrì fún wa kó sì bá a ṣe àlékún àrísìkì sí fún wa pẹ̀lú ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu aminu láti òkè àdó akíntola ògbómọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr shabudin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ẹ̀sánú ajẹ́lógbòmọ̀ṣọ́ ẹ má gbàgbé pé wá síta gbangba ó ń bẹ ní àárọ̀ la ní abarika mosque àgọ́ ògbómọ̀ṣọ́ lọ́nà àràdà pẹ̀lú sheikh ah, ustaz sulaiman ká péjú pésẹ̀ síbẹ̀ ká má gbẹ̀yìn níbẹ̀ ọlọ́run yóò sin nìkan kan alẹ́ sùn lóore títí ọjọ́ mẹ́jọ ìní tá a máa pàdé ọ̀làdùn níbi lòlóko tèmi ní mo hàn dẹ́gbẹ́ fún wa pé wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.